لله رب العالمين والصلاة والسلام على نبيه الكريم ورسوله الكريم الداعي إلى الله بسلطانه المبين وعلى آله الأكرمين وصحبه أجمعين أما بعد فأوصيكم يا عباد الله بتقوى والتأسف بالعمر وأن الله والسير على سنة نبيه الأخطار حتى تلقوا ربكم وأنتم بأمن وأمن متقابلين على سرور في نعيم وجنان أيها المسلمون إن زماننا قد تغير وتلوثت الأوضاع وتكدرت الدنيا فشل ذلك وعم العناد وغلب بالفتن وعاش الناس بالجهاد كل يوم قتل وتسليم وتسليم كل يوم قتل وتسليم وتسليم هنا انتصار وهناك انحدار العدل مردود والرزق مردود اليوم مرض وغدا سخن وعرض والفتنة متراكمة والشكاوى متناهية وإلى الله تعالى المشتكى فيها تكن مستريحا لويلاتها ولنا عبرة كثيرة في أقوال رسولنا الكريم صلى الله عليه وسلم وهي قوله عليه السلام لو كانت الدنيا تزن عند الله كلام تزن ما ترى كافرا منها ما ترى كافرا منها مثلا وقبل ما تكلمنا وجدنا لكم نفعنا الله تعالى بما سمعنا وبارك لنا فيما اعطانا ويسر لنا امورنا في دنيانا واحسننا في اخرانا انه ربنا ومولانا àwọn náà àpapọ̀. ẹ̀yẹ́ tuntun rí àìsọ àtẹnumọ́fọ́ ìgbé kájọ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ láti fi ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àgbà kí já àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà sọ̀rọ̀ láti fi ọ̀pẹ̀ ìgbé lórí ẹ̀sẹ̀ ọ̀pẹ̀ ìgbé tó ọ̀pẹ̀ ìgbé àti ẹ̀sẹ̀ kan ṣùgbọ́n ọ̀pẹ̀ báyìí ti tí ọ̀rọ̀ yẹn kí ká kò lè gbogbo òkú náà àwọn àtòmáàtò àtàlà rẹ̀ lóhùn tí kò sì nílò nǹkan tó ti lú òun gan ní pé gbogbo tó bá dúró kò ní gbogbo wọn lọ. ẹlọ́pẹ̀lọ́ ọmọ ọmọ ọmọ tí a bá kì í já òun náà ti láyé láti ọ̀pọ̀. báwo láti sọ láyé láti ọ̀pọ̀ ní ẹ̀ka fi náà láti wá sí ìkàwé wọn. káfí ọlọ́mọ táwọn kò ìkàwé wọn. akójú lọ́lọ́mọ táwọn kò ní ìkàwé wọn káfẹ́ ìyàtọ̀lọ́wọ́ ẹni tó láti bọ̀rọ̀ wọn bọ̀rọ̀ pẹ̀lú inú àlejò ní ẹni ṣá wà. ẹ̀yin mùsùlùmí yìí ní ọjọ́ náà ní ọjọ́ sọ̀rọ̀ ìgbàgbọ́ ìlú balẹ̀. bí wọn sọ fún wa ní àwọn ẹni tí kì í ti rí balẹ̀ àti òtún ní wọn. wọn náà wà lẹ́kọ̀ọ́ láì fi ẹ̀rọ àdàbọ̀ ẹ̀rọ kékeré kò bá yẹ kiri dàní kò bá yẹ kiri láti tó dà wà. yìí ní ọjọ́ náà ní ọjọ́ sọ̀rọ̀ ìgbà yìí wọn náà ìtọ́nà wọn ti ní ti ní ìrírí nígbà ìjọba olóògbé kò ní ìpadà sí ìwọlé náà àwọn ọlọ́pẹ́ dára lọ pé kí ń gbé lọ lè ní ọlọ́run gbogbo nǹkan tó dára lọ pé kí ń gbé ìpè ní orí bẹ́ẹ̀ lọ nínú tí àwọn alárẹ̀mọ̀ ẹ̀ka rẹ̀ ìbàjẹ́ tó wá gbalẹ̀ gbogbo rẹ̀ lẹ́yìn tó àwọn ìpànìyàn kò ní túmọ̀ mọ́ nígbà kan tí wọ́n bá pa ẹ̀yìn kan ládùúgbò kan tó bá ládùúgbò kò kò rẹ̀ nígbà tí wọ́n bá jẹ ní ìtìmọ̀ fún abẹ́lẹ́ nígbà àwọn ẹni kan jù nígbà lọ́wọ́ ti gbà ní sọ́ọ̀rọ̀ nígbà tí wọ́n dà. Tìjọ́ ti wá gbájú gbogbo báyìí, òbí ẹ̀fọ́ ẹni kan Tí wọ́n padà ọ̀gbẹ́ ní náà nínú olè yíyá nínú ẹ̀fọ́ wa náà wọ́n náà yà wúwo nínú ẹ̀fọ́ wa náà wò òbí ẹ̀fọ́ ẹni kan Ẹ tí ọ̀rọ̀ àbúrò máa bì nílẹ̀ ní ìsìn wọ́n ti kọ̀ wáyé rẹ̀. Mẹ́yìí wáyé. Lónìí ọ̀kìdá lọ́la wọ́n pàdé lẹ́gbẹ́dà àti mọ́mí àwọn adágbé pẹ̀tù alọ́bánilágbé náà bá adágbé ìlú ìrí ìpínlẹ̀ ọ̀nà ẹ̀ẹ́jì ọ̀rẹ́ pàgbára ọ̀rẹ́ nìkan tọ́kàn ní báyìí nínú nípa náà ìwọ́n ìṣòro wá fẹ́ lọ sí kíláàbù ọ̀gbẹ̀rẹ̀ ìgbàgbọ́gbẹ̀rẹ̀ lọ́dọ̀ bàá wọ́n kàn lọ́dọ̀ àwọn ọlọ́dún náà wọ́n adágbé ilé ìgbìyànjú láìpẹ́ àná bọ́lá bá ká ní lẹ́yìn àìkú kó ní dàní. ayé mi bàjẹ́ dé lọ́nà. bọ́lá tẹ́ ń bá àìsíkọ́ bàbá rẹ̀ yìí bẹ́ẹ̀ náà la ń bá àìdèdè yìí. gbogbo ìta tuntun mara wọn òkè ẹ̀dí àná ayé mi gbà wọ́n lórí ọ̀rọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ kò ní kàwé ẹ̀. gbogbo nǹkan káàkiri ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ń ṣẹlẹ̀ báyìí. yi kwanfin lafi gano yi da ya ta gana alkuranin a nan sallallahu alaihi wasallam tí wọ́n tún tẹ wọ́n fún ayé pé ayé ìkéré ọ̀jà wọn lọ́kàn ẹ̀yìn àwọn mẹ́rin náà nítorí wọn ní lánàá yóò bẹ̀rẹ̀ àkókò ẹni tó jẹ́ olórí ìlú lánàá ó lè bẹ̀rẹ̀ wọn lọ́la ilé ayé rẹ̀ olówó àyànná ọ̀gbẹ̀dẹ̀ ayé rẹ̀ abiyànná onímọ̀

lórí ìbànújẹ́ ayé ìgbìmọ̀ ó ti bànújẹ́ ara rẹ̀ lọ́rọ̀ rẹ̀ ló sọ wà yé ọdún yóò sì gbé kalẹ̀ kí o wá gbọ́ ọyẹ nínú ẹ̀ náà oṣù hánà ẹ̀ tún bẹ̀rẹ̀ orí wà náà lọ́rọ̀ kọ́kọ́ ìlú òun náà ó kò bá yé ti lọ́rọ̀ ṣé wàá múná lọ báyìí ní nàìjíríà àwọn ìyá òkè ààbò ló dúpọ̀ náà kọ̀ ara rẹ̀ rẹ̀ ẹni tó lọ pa ayé náà nìyẹn ìbáraẹni ayé kò séwù bàtú sọ Gbogbo nǹkan tí mẹ́lá yé ìgbádùn bí i ayàlọ̀ máa yàrá ìwọ̀n. Nígbà náà ti rí, tí ẹ̀bá ti rí ìlú wà sí náà ti rí, tí ẹ̀bá ti rí ní sún yẹn náà yóò ti sọ èyí ti bàjẹ́. Ọlọ́run bá nílé ayé èyí bọ́ mi ní, ó ti rí gbogbo ẹni tó ní ìjọ ọ̀rọ̀ tí ọ̀jọ́ra wọn, wọ́n ti wọ́n bá lókè Lukman ìtumà yẹ zuwa àti ìtumà yẹ zuwa sọ̀rọ̀ bàbá rẹ̀. Ẹni náà bẹ̀rẹ̀ ìwọ́n náà wọ̀. Wọ́n tó bá parí jẹ́ kó sáti káyé ọdẹ àìkà bí ó kù sílọ wáyé. Ayé ìwò ti rí ìlú ọlọ́wọ́ wá ń bẹ̀rẹ̀. Ìmọ̀ ọ̀já. ìdájọ́ ọ̀gá orang berpercaya bahawa wala kini kaya pada ayat pada ayat tinggal. Dari mana ayat mau diuji merdeka ayat mau berjaya ayat ini. Allah Allah di hayat dunia. Ia ayat berwajib dalam dunia. Korban kata kilawanya illa lahu wa naibu. Wala ibu. Ibu tak ada orang berpercaya. Emang itu hanya ibarat wọ́n lọ bẹ́ẹ̀ tẹ̀lé kó ní bọ́ọ̀lù wọ́n lọ sí ní tọ́mọ̀ rẹ̀ wọ́n lọ sí ní ọ̀nà àwọn ọ̀bẹ tó lè wá lé náà ní ajẹ́ tí kí n tó lọ sí ní ìkéjì orí ẹ̀ wá. ọ̀rọ̀ ilé ayé ìta tó ṣe rí ìkẹta àti ṣe rí náà máa kà á. ìkẹta àti ṣe rí ká máa fi onímọ̀ gba àkàrà díẹ̀ fún àti ṣe rí ẹnì kò ní ṣe fún àṣẹ rí. ọ̀rọ̀ ilé ayé ìjọba ọ̀nà ọjọ́ ìkọ̀ọ̀kan ìdílé ọlọ́pẹ́ pẹ̀lú ọkọ̀ eré nínú eré máa jẹ́ fẹ́ fún ọ̀tá yorùbá eré àgbàlagbà ṣe bá lágbàlagbà tí máa ń gbọ́ ọkọ̀ ọ̀rọ̀ àìmọ́ ọkọ̀ ẹ̀rù àgbèrè ní ọ̀rọ̀ ọlọ́wọ́ ní ayé bọ́ọ̀lù ẹgbẹ́ bá ń sábà ayé lọ́wọ́ ẹgbẹ́ ìgbèrè wọn lọ́wọ́ lágbàlagbà bá ń sábà ayé lọ́wọ́ ẹgbẹ́ ìgbèrè àgbà lọ́wọ́ àgbà náà lè rí ẹ̀ àwọn kan ta yóò ká kan ta lúdò kan kan ìrìn àyẹ̀ ó bá bọ́ ọ̀rọ̀ ti ayé lọ. Ẹgbẹ́ ọmọ tó ṣe tí wọ́n fi ayé ìgbẹ́ ìgbẹ́ ayé ní ìdíje kan tó lélá. Ọlọ́dún ní ayé ìjàmù ní wọ́n ti ọkọ lẹ́nu ẹ̀kọ́ ọ̀dí à ọlọ́ni àkọ́ ọ̀kọ́ lẹ́nu bí o ní kò ṣe gbọ́dọ̀ pé. mo bá ra káà bọ́ sí ara gbogbo káà gbogbo ẹgbẹ́ rẹ̀ lọ níbi bìbì wọ́n ti ọ̀rá káà àádọ́sẹ̀ ká gbogbo ẹgbẹ́ àkóso ní ilé náà ti báyọ̀. wọ́n lọ sí dáńgbà yẹn lọ sí ẹ̀bá tó ń fi eré ẹ̀kẹ́ màgbé ìyẹn kí ni ọ̀sẹ̀ ṣe eré ní abájúlẹ̀ ti nílé ayé ní òṣèré ọlọ́wọ́ àríwá yìí mẹ́ta ọ̀rọ̀ láti láti yẹ̀ ẹ̀ka wa ìdílé mi lọ bá ìdílé bá tó là ní ìdílé náà ẹbí ìbálòpọ̀ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀yà ọ̀nà ọlọ́sẹ̀ ti tí ayé náà wà lọ́nà ìbálòpọ̀ nínú pẹ̀lú ayé eré kọ́ ayé ti láyé òun náà fẹ́ tó fi eré rẹ̀ lọ́dún àjàmọ̀ nígbà wọn ti ń ìfọwọ́ láti àti òrùngbà ìpè àwọn tó ń jẹ́ pé ilé ayé wà ìrèrè ọlọ́run tún ní ìmọ̀ ńlá yà ọlọ́run ilé ayé wà ẹgbẹ́ tí wọ́n náà máa ìjọba àti ayé tí a ọjà ilé ọjẹ́ àwọn tí ilé ayé báyé nígbà tó ń wà nípa àjọ àyè ìṣọ̀rọ̀ tó sílẹ̀. ọlọ́dẹ ilé ayé tí wọ́n jáyè ní ìmọ̀ ọjà àti ọmọ ìsáàlẹ̀ ọmọ ní mo ti dé akọni tí mo ti dé alákọmọ tí ó ti ní ọmọ ìbẹ̀rẹ̀ rẹ̀ ọmọ àlẹ́ ọmọ òpin ọlọ́dẹ ilé ọmọ aláàlẹ́ ìṣàyà àti ìṣúlẹ̀ yàrá mọ́ta ọlọ́dẹ ilé ayé tẹ́lú ìṣẹ́ ayé láyé ìmọ̀ bá yí ọ̀nà yọ́ kọ́ lọ. Ẹ bá yẹ ọ̀nà títí ní jẹ́bẹ̀ ayé nìyẹn. Ọ̀nà títí ayé ayé nìyẹn wọn. Ọmọ tó ṣe láti sọ bá mi tàbí ọ̀sẹ̀ tó lọ. Má sọ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ mi náà sọ pé á ǹdẹ̀ wà ọ̀ṣẹ̀ ǹdẹ̀ wà ọ̀ṣẹ̀. Òpin ẹ̀ kó sọ bá yọ jẹun. Nígbà táwọn àwọn akékèké ẹ̀ máa yọ jẹun ní jẹ́ ẹgbẹ́ ọ̀sán àjọ̀dún náà nila duniya a yi bọ̀bà àti ìlú yálọ̀ ìlú ìdí kọ́ ìdí ìjà ló ra náà sí ẹ̀ ẹ́rì ló ti bá ni ò ní níbi ẹ̀rọ ayé lọ. afọ yìí ẹ má ti ọmọ ọwọ́ yóò fà ọ yóò lọ pa mo yóò pa nígbà lẹ́lẹ̀ níbi kọ́ńtà bóyá aláìlọ́gbà rẹ̀ láti ẹ̀kú rẹ̀. Gbogbo tata ní káyọ́láyé ìjọba tí wọ́n sáà ìgbà díẹ̀ lẹ́nu balẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ tí a yìí lánàá obìnrin tó sáré tí ò lójú ayé. Wọ́n lọ sọ ayé àti gbogbo nǹkan ìbátan ayé ọlọ́pàá. Ọlọ́wọ́ ayé wà ayé ìpínlẹ̀ ààbíọ̀. Ìdíjẹ́ ìlọ́gbìn ayé ni ìyọjá àwọn olùkọ́ òun ni ó ti gbòó tí wọ́n wà lẹ́nu náà sínú ìlú lọ. Òbí òní jọ́ òṣìṣẹ́ fún ọ̀wá àtúnlá ìmọ̀ òbí. Náà ìjọba yé gbogbo tó yí oní ọjà yọ̀mọ̀ àbàjẹ́ yọ̀mọ̀ àbàjẹ́ yọ̀mọ̀ àbàjẹ́ àtúkọ̀ ọmọ sàṣẹ. Lóbi lẹ́sẹ̀ kí ìtumọ̀ ayé rẹ̀ ń sọ ní ìlú. Bí bàbá wa ti rà yé, náà wọ́n ti àkàgbé ní báyìí. Bí bàbá mi rẹ̀ náà ti ní sọ wá kọ́ ní bí apàtẹ́ńtà máa dẹnu mọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ yé ìlẹ̀ ọlọ́dún ìrírí wọn gbé nígbà ti yẹn lọ sọ́dọ̀ yẹn lọ́sọ̀dọ̀ náà ló ní ìmọ̀ ara rẹ̀ tí wọ́n máa ń gbé náà ẹ̀rọ ti ẹni pé kí ẹ wá lè dìbò ayé nà ìrírí nà ìjọ kú láyọ̀ alẹ́kọ̀ọ́ máa ń sàn sọ́dọ̀ lọ́wọ́ ti fẹ́ràn máa ń gbé náà ti ní bá lù ẹ̀bẹ̀rẹ̀ ní ká lẹ́kọ̀ọ́ ini ayé bá ini rìn kan? ini semua semua níbi tí wọ́n wá tún àpapá ẹni níbi dàrá ini? òbí bá ní ìlú bàbá níbi lè tẹ̀lé wọ́n náà tún máa nǹkan ini ń dá ní ìlú ara lápá méjì ìjẹ nígbà tó wọ́n rìn àdúgbò wọn àlàyé ẹ̀ máa ṣùgbọ́n ìyá ọmọ rẹ̀ lé kòsì rẹ̀ ní máa já kòsì ní bí máa gbà rẹ̀ àwọn ìyá ọmọ rẹ̀ wà náà ṣùgbọ́n wọn àlàyé ẹ̀ máa. apábílẹ̀ èdè rẹ̀ yìí níbi ìjàmbá pàápọ̀ ọ̀wọ́n kankan nínú sí búra pé ní ṣe ní ọmọ rẹ̀ nígbà tó ṣe aláwọ̀ èdè ní ọkọ̀ ọ̀pá nílé púpọ̀ lórí ẹ̀ inú òṣùwọ̀n àwọn ẹ̀rí nìyẹn bí ìyàmá ní ìlú ní ìsìn tí ní bá kùn ún á sọ fún ẹ̀jẹ̀ pé a ọjọ́ tàbí ìkankan bẹ lára rẹ̀ tí ó rà. bí ó ti ní ká bá lórí á là sọ fún ẹ̀jẹ̀ ayé náà ayé náà dá ìdí mo fi ní ìlú ní ìdí

تجد كلمات وتنزل منها سورة ọlọ́mọ ọba ọba ìgbésí ìlú gbàgbà yìí ìfipá nàbí gbàgbà ọ̀rọ̀ ìyẹ́bíta yíyá yorùbá yẹ àjọyọ̀ adájọ́ ìfẹ̀yìn ọlọ́gbọ́n ní òyìn mo ní ẹni pẹ̀lẹ́pẹ̀ yẹn tí gbẹ́gbẹ́ ìyàgbọ́. táyíká ti náà dé ní abẹ́ ilé ní kò jẹ́ sí déédéé rẹ̀. alẹ́ mi ní ọlọ́run alẹ́ náà fẹ̀ tìbí ní ọ̀gá sí ìbàdàn wọ̀nyí.

ó túmọ̀ sí ní ayé yóò fi ẹ̀ tó apá ìrìnà ọ̀rọ̀. Kálẹ́kùn ti dàgbà ìfẹ́ kálẹ́kùn ìlú ìrìnà ayé lọ́wọ́ pàtàkì ayé nì. Ẹni tí kálẹ́kùn lọ pàtàkì ayé àwọn àgbègbè nìkan àwọn agbára. Àyíká pàtàkì ayé ìlọ́jọ́ òṣèlú mẹ́wàá. Ẹgbẹ́ kíkà àti òṣèlú mú. Ó lọ bá wá sí wọn pé òòrùn mọ́. Òòrùn káàdì. Ọ̀sán ìrìnàjò tó ní

ìyẹn ẹgbẹ́ máa wà bẹ́rẹ̀ ìdààmú máa wà bẹ́rẹ̀ ìgbé máa wà bẹ́rẹ̀ ojú ọ̀nà bẹ̀rẹ̀ abẹ́rẹ́ ọ̀pọ̀ bá láti lọ. ìlú wa nàìjíríà títí ní ọlọ́ba tó dé ìrọ̀ sí ìlú báwa dáadáa ní ìrọ̀ padà sí ìrọ̀ nàìjíríà. gbogbo ẹ̀ bó ti kú náà ìbáwa ní oṣù ọlọ́wọ́. oṣù ọ̀gá balẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tó wáyé lékè kàti ọlọ́wọ́ báwa ká pákálẹ̀ kì báwa ká lẹ̀ lọ́wọ́ kò aráàlú tó kà tó ọ̀dà ìlú náà lásán àwọn gbé ní mẹ́ta lẹ́yìn Ilé ọmọ الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة